وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها الإخوة في الله والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته àlẹ́ tí àdúgbò fọ́nà tí àdúgbò ìjá ti bẹ̀ fún àlejò àmọ̀tánà àti gbogbo sàhábà àkìràwà tó ọdún èyí tí a ṣe kọjá sẹ́nu ọba sọ́nù ọ̀tàlá lùmọ́nì ìwà fáránì pẹ̀lú àánú rẹ̀ àti ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé lórí dáadáa tó máa fi lè ṣe àfihàn tó ní kọ̀ọ̀kan wa. a tẹ̀síwájú lórí tẹ̀síwájú Quran ìtí àǹbá lọ nínú Suratul Nur áyà tí adé oní ni áyà 22 ọlọ́ba sàmà àtàlà ń sọ fún wa أعوذ بالله من الشيطان الرجيم ولا يأبى لأولي الفضل منكم والطاعة أن أولو القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين الخبيثات للخبيثين والخبيثون للخبيثات فالطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم náà a sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ adéfàkìlẹ̀ àti àwọn nǹkan tí ó gbé jáde náà nínú àwọn ìdájọ́ àti bọ́lá wa sọ́nà wa àlá ló ti gbé ìyàwó Aisha àgbà látara ṣẹlẹ̀ yìí pé pé nínú àwọn ìyí àti ìkẹ́ táàmù ọlọ́run ṣe fún ìyàwó Aisha orí tó ṣẹlẹ̀ látara ìṣẹ̀lẹ̀ tọ́lọ́mọba sùpánà àtàlà tó fọ́ mọ́ níbi ìdọ̀tí tó fọ́ mọ́ níbi ẹ̀gbẹ́ tọ́lọ́run ti tẹ́ sí ẹ̀ tó sápọ̀ mẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ àwọn ọmọdé sókè àti àwọn nǹkan tó wọ́n fún nìkan. bákan náà ọlọ́run torí ẹ̀ sọ àwọn ááyà tí ó sọ̀kalẹ̀ tó pọ̀. bákan náà ọlọ́run bá sùpánù àtàlà ń kọ́ alẹ́ kọ́ nírú ibi ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ láti gbẹnu dákẹ́ lórí tí ó rẹ̀ sí wa. nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ní báyìí rẹ̀ sí torí pé ìṣẹ̀lẹ̀ tó ní àwùjọ àwọn mùsùlùmí nítorí ìkíni nítorí ibi tó ṣẹ̀ sí. àwa àwọn èèyàn tó jẹ́ pé ní níṣẹ̀lẹ̀ yìí ṣiṣẹ̀lẹ̀ ìyá táwọn ọkọ̀ sí àtọ̀rọ̀ tí wọ́n sọ ó lòdì sí ti ẹ̀sìn wọn. inú wọn òun arákùnrin tá pẹ̀lú mọ́sítọ̀ tá a sọ̀rọ̀ ẹ̀sùn àjọ wọn tó ní ẹjẹ́ kan nínú àwọn sàhábà wọn náà ṣe ìjẹ́ra láti Mọ́kà lọ fún Mẹdínà ṣùgbọ́n jẹ́ relative alásọmọ àgbákùrẹ́ fìdí nígbà tó ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìyàtọ̀ náà kọ sí ó kù díẹ̀ tó náà fẹ́ fi ọ̀rọ̀ yẹn ilẹ̀ láì rẹ́ nínú gbàmọ́ tó jẹ́ pé ẹni tí ń máa ń tọ́jú ẹ̀ tí máa ń fún ní nǹkan ọmọ ẹni ẹ̀ ló ṣẹlẹ̀ sí wọn náà ní abájá sí pé ọdí aláfàálà àdùkú gẹ́bí ẹlẹ́ran ara gẹ́bí ìjẹ́ ìjọmọ ènìyàn nǹkan ẹbí àbákẹ́rẹ́ wọn sábàkẹ́rẹ́ wa kò dúra pé dáadáa kankan kò ní wá látọ̀dọ̀ lóṣù ẹni. Siddiq al ẹni tí ó jẹ́ ẹni tó dáa nínú àlùmọ̀ yìí bàdà nàbí yìí ha lẹ́yìn àníwá Muhammad sallallahu alaihi wa sallam tó ń ti bẹ́ ìjọba ènìyàn ṣe ara tá a mọ̀ sọ fún wa pé àsọ̀hábà tún gẹ́rù màsùmí àwọn náà wọ́n ṣe ní tí a sọ kúrò ní ìtàṣìṣe ṣùgbọ́n àṣìṣe táwọn bá ṣe ǹgá tún fi bùhórí àfànáàtìhì ó ti tẹ̀lé sí orí dáadáa fẹ́ sí dáadáa ti kú ṣùgbọ́n náà máa fi àwọn ìkẹ́kọ̀ọ́ kan lára wọn pé àwọn náà ń kọ́ ohun ọmọnìyàn ni wọn àìsí ẹlẹ́mìíràn lè tẹ̀lé àpẹtẹ ìbábákìlá àbákìlá tẹ̀sọ̀ ìmúlẹ̀ ṣe báyìí àgọ́ ènìyàn àmọ́kùnmẹ́kọ̀ọ́ aláìmọye sàhábà nínú ìṣòro ilé ìtọ́wá wáyé náà sàábà ákùn ní ẹ̀sì dá ètò ìṣẹ̀lẹ̀ yìí ìjọba kí ní ìjọba ènìyàn ló ṣàmúlẹ̀ wọ̀lá tàdáwò náà sí àti ní kọ́ṣe wọn lórí ẹ̀ pípọ́ lóhun kẹ́kọ̀ọ́ padà tó kẹ̀ sí iṣẹ́ ká kọ́ṣe ní tó padà dé sí àǹdí àgbákiri nígbà tó lọ́ọ̀ sí kí ni tó fàáyà òkàlẹ̀ ọlọ́ni wà láyé asálẹ̀ olùfọ́bìnrin nìkan àwọn olùfọ́bìnrin tálẹ́kù ní ọlọ́lá ẹ̀kọ́ àwọn kọ̀wé lọ́lọ́lá gbogbo ọdún àwọn lọ́lá wa àwọn gẹ́gẹ́ ní olùfọ́bìnrin ọlọ́run ní kọ́mọ́ bóra àwọn olólùfàdúlù àwọn ọlọ́lá nínú pọ̀pọ̀ à àwọn tọ́lọ́ ń gbà láàyè tó fún lówó ẹgbẹ́ ìfún ọdún gbogbo tó pé ẹ̀kọ́ ṣe owó nìkan náà fún fún ìyẹn lọ́lá àbí ẹlòmíràn tó ìfún ńlá ló wà ẹlòmíràn tó nìkan yìí lọ́lọ́run fún lágbègbè rẹ̀ ìfún àwọn àfáàmì kàkàkàkà tẹ́lẹ̀ ọdún fún wọn kí làwọn ó pè wọn ọlọ́lá ni ọlọ́lá wọn lọ́lá àmọ̀ ìmísí lè mọ́ lòun ìgbẹ́ lómi a olùgbà pé èèyàn lè jẹ́ lọ́lá àfikó ní olówó ẹni tó bá jẹ́ ọlọ́run tó dúró ẹ̀yẹ tọ́lá tó lọ dáhùn olówó náà ọlọ́lá lòun náà tọ́sà ẹ̀ńtọ́lọ́ ń gbà láàyè àrékìtì ọlọ́ni sẹ́mọ́bùra àyùtù olè ìfọ́bù olólùkórùbà fáwọn òní ṣe dáadáa sí àwọn olólùkórùbà àwọn ẹbí bẹ́ẹ̀ ọ̀lọ́dí kò kàn mọ́ gbọ́ra pé a àwọn ẹbí wa mọ̀ sí ara fún ọmọ àbáwọn òbí tó yẹ fi ìyàjẹ́ ọmọ tó á òfin lówó ìfẹ̀wọ̀n ní sí ara fún ọmọ àwọn tó lọ́rùn ọdún ilẹ̀ ìpínlẹ̀ tó ń gbà kékeré ìgbà tó wá dàgbà ń sọ nǹkan kọ́ tó ń tọ́wá jẹun tó ní nǹkan ìgbà tó mọ̀ sí ara tó ń bẹ́ẹ̀ ni ó rà kájú ẹ tó dá kìtàn ìtọ́wọ́ sì dùn àwọn tó máa dá kìtàn ká padà mọ ìyá rẹ̀ ní ìṣèjọba fún ọlọ́run ìfẹ́ mọ́rọ̀ wá pẹ̀lú bí ọlá fáwọn ẹbí yín mọ́ ẹlọ́mí ní à ẹbí tó ló tún mọ́ ojú búra pé òun ìfẹ́ ara fáwọn ẹbí yín mọ́ pé ẹ̀ ní òsì dáadáa fún wọn ọlọ́run ní kámọ́ ti bẹ́ẹ̀ wálé má sàákì ni àtàwọn aláìní àwọn àlùkọ́rá àbáwọn olólùgbà rẹ̀ lórí àwọn aláìní àlùmọ̀sákì àtàwọn wàlìfọ̀kọ́rọ́ àwọn afáàgbà tí ó gbé tọ́lá ti lè sán ní gbóló yìí tó ti mú kejì dání alùmọ̀sáàtì ní olóògbé ti máa ná alùfọ̀kọ́rọ́ ìwọ̀n tó lọ́n bá tó lè méjèèjì pẹ̀lú àwọn lẹ́gbẹ̀ẹ́ tó wá nínú áyà zaka إنما الصدقات للفقراء والمساكين nígbà tó ti wà papọ̀ ìtumọ̀ ohun ti kí ni ìyàlọ́sọ̀tọ̀ fàtírù nítumọ̀ rẹ̀ aláìní ìmọ̀sàkẹ́ náà ní ìtumọ̀ aláìní ìgbọ́n ti fi ọwọ́ sí ooru ìpàkíyà wọn bá wọn bá tó tán lẹ́yọ ọ̀kan ìtumọ̀ kejì wà lẹ ẹyọ kan náà wà sọ mí pọlìmọ̀sàkẹ́ ẹni tí ò ní kò ní rárá dàbọ̀ náà ní bí ẹ̀rọ kò tó ọlọ́run ní ẹnu ìfura fẹ́ ẹ̀rọ ìṣe dáadáa fún mi ní àtọ́yé ìkẹ́kẹ́ táwọn ti fún mi tó dùn والمهاجرين في سبيل الله فكما يمر بين الإدارة فهو المهاجرين àwọn tí ó jẹ́ mọ̀hájìrí àwọn olùpèlúlẹ̀ nítorí tọ́lọ́ nítorí ẹ̀sìn wọn tó kí ní àwọn tọ́tí sáàbù dáadáa nẹ́bí ní ẹ̀fẹ́ jíra torí ẹ̀sìn tó fẹ́ jíra tó gbogbo nǹkan ẹlẹ́ẹ̀ torí ẹ̀sìn ẹ̀ bákan náà ìjírásì ni àìsàmọ́ ti torí ọlọ́run ni tí tẹ̀lé ẹlẹ́ la nígbà wá sí nǹkan torí tọ́lọ́run tó lè gbogbo òkan rẹ̀ lẹ̀ tí ò ní mú tó wá dá láì ní ẹ̀rí kó di fáàmù ká sí dáadáa sí ìyẹn ara mọ́tà ti fáwọn ara àwọn ará mọ̀tíyàn ti fáwọn ará mọ́tà fún látara pé èèyàn fẹ́ fẹ́sìn ilé kó olùpín gbà tí ò bá rí ẹ̀sìn tí ń bẹ̀ wọ́n fẹ́ pa ni ẹlòmílẹ̀ wa ní láyé ìsìn ìdìbò lérí gbogbo pọ́pátì rẹ̀ tó kò lérí kó kọ́ ẹ pé ilé rẹ̀ tí ò rí kàńkọ́ fẹ́gbẹ́sẹ̀ lè fẹ́ lé fóònù ẹ̀pẹ́ ló fẹ́ kìí bẹ́ẹ̀ tó gbọdọ̀ gbẹ́sẹ̀ ọgbẹ́fẹ́ sọ̀rọ̀ ni ọlọ́nirú àwọn èèyàn bẹ́ ká mọ́ gbúra páà ní ṣe dáadáa sí wọn wàlúyà ápú wàlúyà pápú ẹ̀yà àfàmójúkò bẹ́ẹ̀ sì pàtóríjì níbi àìdá akọ́kùnṣẹ́fẹ́ wàlúyà ápú wàlúyà pápú ẹ máa forí jì àwọn tó bá ti kóra bẹ́ẹ̀ kẹ́yìn àgbà forí jì wọ́n fàmójútó ní ibi ẹni tí wọ́n ti ṣe. náà irú abúlé ti di tó ti kóra tọ́lọ́wọ́ aṣọ àyà ìkàlẹ̀ kí ni ó wà ṣẹlẹ̀ lẹ́yìn wa ẹ́ yóò ṣe ìtànà ìbúra yẹn ní ìpa ìṣàlẹ̀ fún wa níbi báàbù fífi tá ń balẹ̀ yóò fẹ̀sọ̀ àníjọ tó ní ẹni tó bá búra lórí nǹkan tó wá rí ló dáa jù bẹ́ẹ̀ lọ ó ju ra ẹ̀ sílẹ̀ kó ṣe sí tó dáa. kí ni wàá ṣe ń gbà ẹ́ yóò wá sọ̀rọ̀ ìsọ̀nà ìfura èèyàn mélòó lọ ní òfin jẹ ìrẹ́ wa ọ̀ kó dáa sọ fún un ọ̀ kó tó fún ẹrú ọ̀ràn yẹn ni àbọ̀ràn yẹn kọ́ kó ṣe nǹkan yìí tó bá ti tó búra yìí ọ̀nà ẹ̀ tí ó àgbẹ̀dẹ̀ lẹ́sẹ̀. tí là ń pẹ̀lú ọ̀ràn ara yìí aṣàlàyé ẹ̀fọn jẹ́ o. alùwájúbù ni mo xayà tí là ń pè é alùwájúbù ni mo xayà wájúbù ni ọlọ́wọ́ àti gbogbo ẹ̀ lébà ìgbẹ́ tó bá ti fíìtì kan ọdún kí ni ọdún kí ni kìrìmẹ́tì tó àdùn wá sí. ìtọ́jú mo xayà rẹ̀ fi hàn fún ẹ lọ́kùnrin tó mú ìdí tó bá rọ̀ lọ́rùn tọ́ba alágbára mọ́ tí wọ́n pa ẹ̀ mẹ́ta ọlọ́ni pàlìyà fún wàlẹ̀ ìfàfò àwọn tó bá ti fúra báwọn ní ti dáadáa fáwọn aláìlè mọ́ sí àwọn ẹbí mọ́ fáwọn tó ti fi gbéra nítorí tọ́lọ́ àwọn tó fúra fáwọn ìjọba tí wọ́n mọ́ wọ́n ní pàtó orí yìí ká mójú kó omi ìtọ́jú fún wọn aláàtọ̀ ìgbóná ayé fúnra ọlọ́ ọ̀dà kan lẹ́yìn náà ń fẹ́ kọ́lọ̀ fún ìdílé àwọn pé àlùgbàfáwò ní jíǹsì làmọ̀lù nípa ọba tí náà náà ti san wọn náà lẹ́sàn-án nígbà tó bá fọ́ ìdílé ìwọ́n náà fi rí àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́ni ìgbẹ́yìn náà ń lọ àforíjì lọ́dọ̀ ọ̀nà ìgbọ́n náà wà foríjì ìgbọ́n pé tẹ́ ẹ bá ń foríjì àwọn èèyàn ọ̀nà òforíjì nínú tẹ́ ẹ bá ń sàmójúkò tẹ́ ń pàdé àwọn èèyàn ọ̀nà òsàmójúkò sẹ́yìn náà tó pé ọlọ́mà àfúnwò ní ìṣòwòn àgbàbá ìgbìmọ̀ òṣèlú gba lẹ́yìn látìlú fọ́dúrú àwọn ọmọ ìnáta àfún ìṣòbò fáfọ àmì ọba tó fẹ́ràn kámẹ́rà sàmójútó fúnra wa ni tí àbágbàgbé ọ̀rọ̀ àná yorùbá ní àníjẹ́gbé ni àníyẹ́ ní bá ṣe ẹ̀lẹ́ṣẹ̀lẹ́ ẹ̀lẹ́ṣẹ̀lẹ́ ẹ̀lẹ́ṣẹ̀lẹ́ ẹ̀lẹ́ṣẹ̀lẹ́ sáà ní wọ́n bá ṣe ní wọ́n àwọn mẹ̀lẹ́ta tó ní sẹ́yìn bẹ́ẹ̀ ni ààyè bá mẹ̀lẹ́ta ṣe torí تختلف تماما عن ماذا؟ عن خلقنا مدام يعطي سوى آل جبي آل إبنه أواينا لا برا واشي ẹwà lórí ẹ̀jẹ̀ bàǹtàbàǹtà tí nísọ̀rọ̀ tó dá tó mẹ́wàá náà tó ń fi ẹ̀sùn kẹyíkẹyàwó àìsà rẹ̀dí aláfàálà àmì ha tòun ti bẹ́ẹ̀ ọlọ́run sọ pé kábà kiri mojúkú sínú ẹ̀kọ́ táti kọ́ lára ìṣẹ̀lẹ̀ yìí ní lè ṣe wá ìdí ìtọ́sọ́sọ́sọ́ sí wa ilé ìtọ́sọ́sọ́ wa àníyá mórí wá mọ́rùn wá sáré kò ní san wọn lókun gbàtẹ́ ni ọba ti àforíjì à tó ti tó bá tó ẹ̀sìn ọ̀sẹ̀ tó ń ṣe òun dáa ọlọ́wọ́ sọ́nà ọ̀tàlá ní ọlọ́wọ́ gọ̀fúrò rọ̀fúrò ṣe pé ọlọ́wọ́ bá ní gọ̀fúrò ọba tí mo ń sáyé àforíjì fún ni rọ̀fúrò tí ó fi mọ́ ń kẹ́ni. ẹni pé ibi tọ́lọ̀ ọba tó ní fi àwẹ̀ ìdájọ́ tó bá tó sàbí ní jẹ́ tó ti ṣe yìí tó a tẹ̀ ẹ̀yìn ló fún àtẹ̀yìn bá ti dúró dédé. ìwọ̀n ibi tọ́lọ̀ ti lo ìròyìn méjèèjì nínú Qur'an yóò lé lọ́yìn ẹ̀ta àbí fàtàwọn ní gọ̀fúrò rọ̀fúrò àti rahman ọlọ́run tó ti máa ń tẹ̀lé àforíjì rẹ̀ títí mọ̀ ẹ̀lẹ́yìn pé táà bá kéwì ká àforíjì tẹ̀ tó tó mọ̀ ẹ̀lẹ́yìn kéwì tó tó mọ̀ sànú. wọ́n ní bàbá yà yíkọ̀ kalẹ̀ àkọọ́lá Abubakar lámà sẹ́mi àbíl àyà nígbà tó Abubakar gbọ́ àyà yìí tó ní bá náà wọ̀ láàyè bẹ́ẹ̀ ni àánú nífẹ̀ẹ́ kára forí yìí inni la ọ̀ṣìbọ àyẹ̀ fúnra lọ́ọ̀hún lè mo fẹ́ kọ́ lọ́n forí jì mí ẹni fọ̀rọ́jà àlùmọ́ fọ́fọ́fá ẹ̀là mẹ́fọ́fọ́ àbúbákiri bá rẹ̀ ẹ̀sẹ̀ tó náwó lórí mọ́tọ́ ìyípadà abákiri bá ẹ̀sẹ̀ sí dáadáa tó dé èlé náà jẹ́ ẹ̀sẹ̀ fún ẹnì kẹfà wọ́n ní wàfẹ́ abil aya àlùmọ́ wọ́n ní máa yìí دليل على النفقة على على الخليفة هذه التي كانوا يموتون عن النبي وأنه لا تدرك النفقة والإنسان بمعصية الإنسان لكن أي شيء إن قال أنه èyí tá a sọ ìlú rẹ́lẹ́tì tuntun bí mi ìyàwó wa ń kọ́ tó ń sọ mi wá ẹ̀ pé di wú fi rẹ́lẹ́tìfù wa látàn àìbẹ̀kọ́ ẹlẹ́mìtọ́ àríwá ìyàwó rẹ̀ jà sírí báyìí òní fún lówó mọ́ni òní fún lówó mọ́ nílò sẹ́wọ̀n bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tí ò tó yàwó òun ni ti àyà ìtòlẹ́ ẹ̀sẹ̀ kalẹ̀ tọ́lọ́ sọ pé fàlẹ́ yá fún wàlẹ̀ ẹ̀sàmójúkú kájọ àbọ̀ fún ìyàwó ẹni kọ̀kan ìyàwó lẹ́kan náà sàgbẹ́jẹ́ mọ́ ẹ̀hẹ́n àbáwọn náà rí ìmọ̀ ọkọ̀kùnrin ó mọ̀ pé nǹkan tó kọ̀ọ̀rọ̀ jẹ ìyàwó yẹ́ àlẹ́fẹ́ òun nínú ilé lórí mú torúkọ́ bákan náà ayà ìsinmi bá tó lé kọ́lé ní pé eré ẹ̀fọ́rí gbòwá ṣe wá láti dàwá lérò ní kánú ìsàmójúkò ìfúnra wa ọ̀nà ìjárọ̀ nínú ìmọ̀járọ̀ nínú alẹ́ ìjàrá ẹ̀ fọ́nà ní pé èsì ó ṣẹlẹ̀ lọ́dọ̀ ènìyàn nínú àwọn nǹkan táwọn ẹlẹ́ṣẹ̀ kó sí lòun náà kó sí wá dùn wá kàtàmójúkò olùkọ́ ọlọ́run kò fún ròrò nìyí ọlọ́wọ́ bá tó máa ń forí sí yẹn lọ́ba wa tí kò máa ń sẹ́lẹ̀ ìmọ̀ ẹ̀sẹ̀ tá à ń sẹ́lọ̀ ń kì ṣe kékeré tọ́nà ṣe ni nípa àdájọ́ tá à ń bá bọ̀ àlùkọ́bìkù ìtìrìnà ìṣẹ̀lẹ̀ mọ́lẹ̀ ọlọ́wọ́ afẹ́ sí ìlérí àtọ́lágbára fáwọn ẹ̀sẹ̀ wọn rọ́ọ̀lù nǹkan bẹ́ẹ̀ ọlọ́wà ni ìlànà ìdílé ìrùmúnà ìmọ̀ọ́sọ̀nà àwọn agbá máa ń yẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ mọ́ àwọn àlùmọ̀ọ́sọ̀nà obìnrin dákọ̀ àlùmọ̀ọ́sọ̀nà ọba àlùmọ̀ọ́sọ̀nà pé àlàáfà ìfẹ́ mílẹ̀ ìṣòjú àwọn mi bá gan rí pé àwọn eléyìí wọn kọ àdúrà sí ní ìdí ìbàjẹ́ tó lè gbogbo náà akọ̀ borí ní àmọye tó sọ̀rọ̀ pé àwọn ẹni ní ìrísí rẹ̀ gan ẹni tó kọ rẹ̀ dànù tí ìrìn wa lẹ́rọ̀ sí mú wọn náà tó lẹ́rọ̀ sí mọ́ àwọn obìnrin tí wọ́n dúró dédé àlẹ́gáàfì láàfì àtẹ́kọ́ ní gáfìlà wọ́n fọ́nú fọ́ra wọn wọn àti ẹ̀rí nǹkan yẹn rò wọ́n ní gáfìlà gáfúlà ní pé kéèyàn gbàgbé kò tiẹ̀ mọ́ mọ́ nípa rẹ̀ àbí ó mọ ó yẹ sí fún ẹ̀dẹ̀ àbí kò tiẹ̀ mọ́ kò tiẹ̀ yà sí àwọn obìnrin pé àwọn gàfẹ́ láti ní wọn yà sí tí ń jẹ́rù ìsìn mẹ́bẹ̀ ìsìn ọlọ́run la mọ̀ọ́mọ̀ aláàtì làmúyá kúrò bí báyìí kò ló bè yé àwọn adéró nǹkan báyìí ò tiẹ̀ rú lọ́kàn wọn alimomi náà ti tọ́tọ́ wá jẹ́ mọ́mì ní ẹ̀rù rẹ̀ tọ́lọ́run sọ ìròyìn yìí káwọn obìnrin náà kí èsì kíkọ́ jẹ́ mú àìsàn ẹkùnra wọn jàǹdù káwọn ronú ìrònú ìsìná bákan náà àlùgá fúlátọ̀ ánìhà káti ẹ̀mọ́ rí ìrònú ẹ̀mọ́ àtàgbèrè bákan náà alìmáàn tọ́wájú nígbàgbọ́ gidi àtọ́wá ní pọ́lìsì kéèyàn wá nínú àtàǹsẹ̀ bẹ́ẹ̀ lọ́ìnú dúníyà wal láàánà ọmọ ọba wọn láyé lọ́rùn abákìlẹ̀ láàánà látọ̀dọ̀ ọlọ́run àlọ́pọ̀lọ́run ti pè fún wọn orúkọlọ́run ìfẹ́ ọlọ́run dákùn máa ti fún wọn kí níbà ìfún wọn torí kò ní ẹ̀rọ lọ́run bọ̀tọ́ bá lọ́run láàánà ẹ̀yìn àwọn èèyàn kí ni túmẹ̀ ẹ alẹ́ ẹ̀bù art àràhùnmọ́tìmọ́lá ọlọ́run ti tún wọn ó ti gbé wọn gbé wọn ti fi dédé sáànù ọlọ́run ìrìnlẹ́rà ọlọ́run gbà ọlọ́nirú àwọn tó ń ṣe léyìí tánwò sọ̀sọ̀ tán pé tánpa mùsùlùmí ló ní dìnà tánpa mùsùlùmí ní aláìdá ọlọ́ni ló inú fi dúníyà wà láàárọ̀ àti ṣẹ́gun fún wọn ìtọ́lọ́ ti tẹ̀lé wọn láyé fẹ́ni tó kankan mọ̀ pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ní bá fi mọ̀ pé kí n lálẹ́ yẹn rọ́ọ̀lù fún ní ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ báyìí láàánú ọdún ọba ọdún pé ètò kó sì yẹ kí ṣe ẹ̀sẹ̀ kékeré wọn. wa akada la'anatu bi annaha mutawasilatun alayhim fi darain ọlọ́run tó wá fi ń rinlẹ̀ sí lánà yìí o ìgbéjìnà sí kẹ́ ìpè ayé nìkan mutawasila ètò ń pọ̀ sínú lọ́rùn náà láyé lọ́rùn ó ní láàánú olóòtú máa bá wọn. ẹ̀pẹ́ yẹ ìyàkẹ́ni ọlọ́tọ́wà ní wọ́lá fún àzáàbùn àfihàn ìyàkẹ́jọ́ wá ní pé ìyẹ ẹlẹ́ta ìrù ìyà tó lágbára tó rọrẹ̀ fún wàhábà ziyadatu ala la'na ilé tó jẹ́ àlékún ìgbésílẹ̀ sí ti ọlọ́run lọ́wọ́ kálukú wa ní kásọ̀ra nínú àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn máa ń fẹ́ ló ń ṣe nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá onígíní àlùkọ́sùkù tí yẹn máa tẹ̀bi lé afọ̀n tí yẹn máa ju òkú oṣù náà máa mọ̀mìnà òkú rẹ̀ ń jalè tí ò tiẹ̀ nǹkan bẹ́ẹ̀ rò ó ẹni tí yẹn bá ní oníbìnrin ní ẹgbẹ́ bá tiẹ̀ jẹ́ nìyẹn ẹgbẹ́ bá tiẹ̀ jẹ́ pàápàá jùlọ láwùjọ tí wọ́n ti gbẹ́sìn yìí dáadáa ẹ bá lẹ́nìkan ṣe sì ná gbogbo àwùjọ lè kọ́ títàn lè fẹ́ tí wọ́n tó wá wà ní ọkọ̀ ìyẹn bá lé ọkọ̀ jẹ́ fún mi ìwọ tó wọ́n tó ṣe ọ̀ tí ẹ bá tẹ̀ wá rí gan kòrókòró tó nìkan ni. ẹ́ ó tún lè bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ní ni lè bá sọ sẹ́ni kejì bá sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ tí ò padà pé <laughs> wàhálà mi ni ọlọ́wà ní ìyẹ́ ẹlẹ́ta ẹ̀rọ ọmọ ẹgbẹ́ fún àtọ́bà ń ṣẹlẹ̀ ẹ̀rí ẹnu wa bá fi fi ṣe lọ sáàrin ládá sáàrin lágbègbè alátàrẹ bẹ́ẹ̀ náà náà lè fi dẹ́ṣẹ̀ tó lè mú àrí ìyà ọ̀nà ara ẹ̀ṣẹ̀ tẹ́nu lè dá òun náà ní àlùfọ́sífù ìkárọ̀ ìnáwó ní èyí tá ń sọ ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí. ọlọ́wà lẹ́tọ́ bá ti pé òun gbèjìnà sí kẹrùn láyé àti lọ́rùn bákanáà ìyà tó lágbára ó máa bẹ fún ọjọ́ ìgbẹ̀lẹ̀ alìsíyàmù yẹ́wò mọ́ fẹ́ ṣáàdọ̀ àléhìn alìsínẹ́tọ̀kùn ọjọ́ tó yẹ pé ẹnu wọn yóò máa jẹ́rìí ẹnu wọn alìsínà ẹnu máa jẹ́rìí àléhìn láti máa ta fún wọn ẹgbẹ́ta bá ní ẹnu wọn máa jẹ́rìí kò tí ì lè jọ arígbígbò gbà ìbẹ́ náà lè rí sọ̀rọ̀ rẹ̀ pé tí ó jọ wá lójú mẹ́ ni pé èyí fẹ́ jẹ́rìí takora rẹ̀ àbí ẹ̀kọ́ gbé ẹnu wú máa jẹ́rìí takora jọ náà fi ní kọ̀ǹtúrú ẹ̀ pé jẹun dákẹ́ jẹun parọ́ tọ́ba ní ẹ ti fẹ́nu wọn sọ̀rọ̀ òkè wa àìdí ìhìn tọ́wọ́ wá ń kọ́ ọwọ́ ní ọmọ àtàkù wọn títẹ̀ fọ́ sí lábúrú yẹ́wọ́n náà bá sọ̀rọ̀ náà tààrà ìsọ̀fún nínú suratu fusilat tọ́lọ́n tó ń pa ìfisí àwọn èèyàn fún wa ọlọ́ni àtà ìbámẹ́já òwúhá nígbà tó bá débi sí yàwá ṣẹ́yìdá àlẹ́yìn fámù òfún etí wọn mọ̀ ẹjẹ́ ìtakùn wọn níta fi ti gbọ́ tí ò dáa tí ò lọ sọ tí ò ó mìíràn pé ó yẹ ká ṣe ti gbọ́ tó dáa wà àdùsọ́rù àdùsọ́rù fún ojú wọn ìríran wọn mọ ìtakò wọn níta fi gbọ́ tí ò dáa níta fi wù ní tí ò dáa ó mìíràn pé tó dáa káwọn fi gbé wá wò káwọn fi wo kùránì kódà àwọn àfáà pé ìwọ́tọ̀ á kùránì pípẹ́ wá fẹ́ mọ̀ káṣẹ mọ̀ ọjà ó dá pé kọ́ ọmọ ẹgbẹ́ kọ́ra àti wájú kọ́ súnmọ́ sí túnú kọ́ra ní torí pé wíwò yẹn gan ìbádà mi lọ́tọ̀ kóra kọ́ ọmọ lórí ẹgbẹ́ kọ́ra ní kọ́ra ní. ẹlẹ́mìíràn ti láàbù mo ti yá wà nígbẹ́ kọ́ra dání ẹni kó tó gbé dání oṣù dá. torí pé ojú ló ń jẹ́ ìlú tó wájú lùdùn kí ni wọ́n ń kọ́ awọ ara òun náà máa jẹ́rìí ìmọ̀ kánú ya àmàlú lórí sáwọn ẹ̀ṣin táwọ̀ inú ajá àyàn lójú àkọ́ lórí jùlọ ìhì àyìn wa máa kọfà ara wọn pé ìgbìmọ̀ ń ṣàìsùn àlẹ́ iná tí ó tẹ̀ ń já tàkù wá ń sùn kọlu àǹtọ́tọ̀nà lọ lẹ́bí àǹtọ́tọ̀ fún làṣẹ́yìn àwọn àtọ̀mọ̀ pé ní ọlọ́run ló àǹtọ́kọ̀ wà ló ní a sọ̀rọ̀ gbogbo àǹfọ́kọ̀kún ńlá ṣe ìkẹ́ bó ṣe ní kí gbogbo sọmọ sọ̀rọ̀ sí inú wa sọ̀rọ̀ jẹun àkàtí ó sọ̀rọ̀ jọ́ àlùkí àwọn ọkọ̀ ara rẹ̀ nílẹ̀ sílẹ̀ bá sọ̀rọ̀ ẹ́ ọ̀kọ́lá ìsánú máa làá kí ló ń ṣe kí ni akhbaraha ilẹ̀ náà a sọ àwọn ìtúnà ní information pé kí ni bí a ń nàrọ̀ pàká àwòhálà ọlọ́run ló gbogbo tí ìṣẹ́ ọlọ́run so awọ ara àwọn èèyàn ló yóò sọ̀rọ̀ sáyẹn bá ní pé tó ń jẹ́ ìrírí wa tó lè wà wọ́ ń sọ táwọn ọmọ ń sọ̀rọ̀ ní kọlu àǹtọ́kọ̀nà lọ òlẹ́bí àǹtọ́kọ̀ kó dàṣe ọlọ́run tó yẹ gbogbo ẹ̀ká máa sọ̀rọ̀ náà ló ní sọ̀rọ̀ ọlọ́run sọ fún àmì pé àwọn àwọn èèyàn ọwọ́ wọn ojú wọn gbogbo yóò ṣe gíní yóò sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ni àwọn sọ mímọ́ káánú ìyàmà lónìí tí báwọn yẹn ṣe bá ṣe níṣẹ́ yóò máa sọ̀rọ̀ nípa rẹ̀ يومئذ يوفيهم الله دينهم والحق ọjọ́ ìyọlọ́run fún ẹni kí kí lọ́lọ́run fún دينهم الحق kí lọ́lọ́run fún ẹjọ́ ẹ̀sẹ̀ wọn tó pé sáfẹ́tì lọ́lọ́run ẹ̀sán àdínú húnà mìíràn àlìjẹ̀fà níbra ìtò orí tó jọ wọ́n malik yàwó ti ẹni olùkápọ̀ ọjọ́ ẹ̀sìn àdínú wọn ẹ̀rọ mọ́nà ìjọba ìrìn òkè kà máa tẹ̀dínú sudan tó bá ti ti mẹ́sì fún sudan èyí fáfúrú dínà ọlọ́run ó pé ẹ̀fẹ́ wọn fún wọn níjọba ń sọ yìí ẹ̀sán dédé ní kíkàlùkù bá fi أن يجدون جزاءهم موفرا لم يفقدوا منها شيئا wọ́n rẹ̀ tàwọn kúkú ìkẹ́kùn òní kò ní bọ́ ayé ìyẹn lè ṣe dáadáa ọmọ rí ẹ̀fẹ̀ dáadáa rẹ̀ ó jẹ́ lé mẹ́rin rárá tó bá sì lè mọ́ pé ó sì lè fa burú ẹni àkànlá àwọn oúnjẹ kọ́mọ̀ jẹmọ́ àbíkẹ́ padà tó ń gbé kúrò ọlọ́wà ní ṣùgbọ́n lọ́rùn yóò lẹ́sàn rẹ̀ tí yóò pè pérépéré wọ̀yá alábùn bákaná wọn wà mọ̀ pé anàlọ́ha wà láàpọ̀lùmọ̀bí tí ọlọ́run bá sánà lọ́wọ́ òdodo almubin bá tó gbogbo nǹkan rẹ̀ tó gbọ́n wà transparency ní kele fa ọ̀sọ́fọ̀ àbínú akún gbogbo àwọn òròyìn ọlọ́kùnrin òdodo ni wà fàálù yíyá ṣak àwọn iṣẹ́ tí ń ṣe pẹ̀lú òdodo ni wà àìbá dákòókò yíyá ṣak bá ti sìn fífi ẹ̀sìn òdodo ni wà lùkọ́ òwò pípàdé rẹ̀ ìdí ìṣẹ̀lẹ̀ yìí wàwà àdúhù wàwà ìdúhù hàp àdéhùn ẹ̀sán tó lóun fáwọn èèyàn òdodo ni àdéhùn yàtọ̀ sí fáwọn ẹ̀sán òdodo ni wà hukum àdínní wàlùjẹ̀bá hàp àwọn ìdájọ́ rẹ̀ ìdájọ́ ẹ̀sán tó gbélé àti ìdájọ́ ẹ̀sán tó gbélé òdodo ni fọ̀rọ̀sùlù haqq ẹ̀rì àwọn òjíṣẹ́ tó rán pẹ̀lú òdòdó àlàáfàmù haqq illa Allah kò sí fídíò tó wà ń bò mí ìmọ̀ ìjọdọ̀ ọlọ́run ọba lọ kò lọ bó òdòdó ويعلمون أن الله هو الحق المبين ọjọ́ ọ̀gbìn di alìkìyàmọ̀ náà fẹ́ àà ọlọ́run bá lọ gbogbo gbogbo táwọn gbé dání ìrọ̀lú ìlànà ṣètọ́nù báyẹn lò ìrọ̀ ni tó bá dọ̀ ọ̀rọ̀ gan ṣètọ́nù tó sàfẹ́yìn ẹ́ wọ́n ní iná láwọ̀ adàkọ́ adàlá àkà ṣètọ́nù tí ń tan àwọn èèyàn tó sọ pé àdéhùn tọ́lọ́run lódodo ìdí sọ fún aláyé pé mẹ́rin dáhùn yìí lọ́sẹ̀ ń pa tó bá dọ̀ ọ̀run bí wàá ní àdéhùn tọ́lọ́run lódodo àdéhùn òdodo ló bá ń ṣe ọ̀wà àtùkùn ìmínà wá bá yín sàdéhùn fa àkàlàfùtùkùn èmi yá sí gíní mo yá ya parí ó dáyé sí fúlì tán orí gíní ẹ̀yà lọ já lọ jẹ ṣètọ́nù gan táwọn èèyàn ń wárí fún òun gan ó sọ pé ní tọ́lọ́wọ́n ní gíní òdodo àdéhùn òdodo ọlọ́run ọwà tókùn mo bá ní sàdé àlà tókùn mo bá ti kiri wọ́n yà pa àdé ó tèmi kàmàkà ńlá pa àlé kú ẹ́ pàkàlà tókùn ẹ́ àmọ́ kálẹ̀ bí àlé kú mi tòótọ́ ni èmi ò lọ́yìn agbára kan lórí ní ilá àndà ọ̀tọ́kùn mú kan tán yìí ni ẹ ti kó jẹ fàkàlà tòmúlì <laughs> ẹ̀yìn náà ti gọ́ pàlátàlù mú ni ẹ mọ́bù mi o pàlúmú àǹfúnfàkùn ara yìí ni ẹ máa bá rú pé ẹ̀yìn tẹ́ gọ́ yìí kòkó sí lórí ẹ̀sìn gọ́ tó mi ò pé ní àdéhùn tọ́lọ́run lòdòdó ìlànà ọlọ́run ìlànà òdòdó ṣe gbogbo àwọn ẹ̀ka wọn kọ ṣùgbọ́n ẹlòmí ò ní mú òdòdó yìí láyé tó bá dọ̀rùn ọlọ́run á lè wáyé àlàmúná ànà lọ́ha tó wà láhàkùlùmùmí ni ìgbà inú ti àwọn fúnra ah, àrùsọ ọlọ́run ní dúdú àti lánà ọlọ́run ló yẹ ká lẹ́yìn ìgbà tó fi sọ ní òdo sọ́gbẹ̀ wá sí káyà ẹ̀gbírèsì ẹ̀ ká gbàgbọ́ ká juwọ́ lẹ̀ fún ká tẹ̀lé ká wọ́n ti jẹ́ kí ṣe ìtọ́ọ̀nù tó tàn wá ní tó bá tàn wá tó láyé yóò padà padà lẹ́yìn wa gbẹ̀gbẹ̀ àti ìyá náà òdodo táwọn akẹ́gbẹ́ àkókò mìíràn fún àwọn ogbó padà wá sọ pé ní iná ńlá wàhádá fún wàhádá ìlàkà àdéhùn ọlọ́ọ̀sìn lódodo nígbà tó ti bàtà yìí jẹ́ tán àyùbá ní ọlọ́run máa ṣe wá ní àdọ́rùn lóòótọ́ ọlọ́ni wàyà alamúná anàlọ́ àwọn alhàkùnrin àwọn ẹni ibi yìí tó bá dọ̀rùn àwọn mọ̀ bá ọlọ́run bá ṣe òun tó fẹ́ lọ́ba alimobin fáwọn tó lálẹ́ òkìlẹ̀ ọlọ́wọ́ ní alìkàbìfáàpù ìlìkàbìfín àwọn ẹni ibi àwọn èèyàn búburú lóbìnrin ọlọ́run tí obìnrin tí wàá dún bíi torí pé aburú jẹgẹjẹgẹ tí wọ́n tẹ̀ lọ́dọ̀ tí wọ́n púpọ̀ nípa àtàwùjọ rú níbi wọ̀kúwọ̀ níbi wàkúwà níbi ìrìnkúrin níbi ìṣe sábàbí ìjẹ́ òkùnfà ìwà àgbèrè tàbí tó dọ̀tí ìtí ò da ẹ̀ríkà náà kàlá ọmọ ẹni àwọn òkúta mílẹ̀ lọ́kúrú sí alìkàbá ìṣù àwọn nǹkan tí ò da ọlọ́wọ́ ní àwọn obìnrin jẹ́gẹ̀jẹ̀gẹ́ alágbèrè àṣírà alẹ́ àbúrakúra alẹ́ ẹrùn márùn-ún ìkánnẹ́mẹ́kánnẹ́ bí ọgbọ́ bí àpọ̀ ìkánnẹ́ ọgbọ́ ibò bí ti ìtí gíní tẹ̀kùn ìlàkàbìfíìn irú wọn bẹ́ẹ̀ kọ́mọ bọ́kùnrin jẹgẹjẹgẹ ọmọ amúgbó onítẹ́tẹ́ ọmọ tí kẹjọ máa bára wọn ṣe Eh, tòmáṣì ni àbí alìkàbìsáàtú ìlàkàbìsínú tòmáṣì ara wọn wọlùkàbìsúnú irú ọkùnrin náà bẹ́ẹ̀ èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ paru-paru ẹ́ lẹ́lẹ́kàbìfá ti tó náà máa báwọn obìnrin jẹ́gẹ́jẹ́gẹ́ rẹ̀ pàdé kúlù kàbí sí mìíràn rẹ̀ jáàlù wà nìsáà ẹ̀rí àwọn obìnrin tí ó dá ọkùnrin tí ó dá wàlùtẹ̀lùmọ́tò ní àfọ̀hálù mọ̀nátìbò lẹ́lẹ́kàbí wàlùmọ́wáfíkọ́láwọ̀ òkútẹ́rùnú bí wà mọ̀ṣákìláwọ̀ ìwà bú ọ̀rọ̀ bú àtànsọ́ kájọ ọlọ́wọ́ sọ́nà àtàláwà ní pàtọ́yì bá tú wọ́n àtọ́dá àtọ́yì bá tú bèèrè dáadáa tó nígbàgbọ́ tó ìsìn lọ́n kí ìfàgbèrè tó níwà dáadáa tó nítẹríba tó lójú tì kí tó mọ́ ní dáadáa tó nítẹríba tó níwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ afọ́n lí tọ̀yìbí ọlọ́bọ́kùnrin tó dá tó wá náà tọ́ tọ́yíwà tọ́ tọ́yíwà àbí kí tọ́yíwà àti tọ́yíwà kẹ́lẹ́kẹ́lẹ́ ajọ́mọ́ bẹ́ mhm. bákanáà wà tọ́yìbùn ọkùnrin dáadáa nínú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó múra dáadáa tí ìfagbó tí ìtafẹ́fẹ́ tí ìmutí tí ìlọ kílọ́ọ̀bù jàkùjàkù tí máa ń wáyé kọ̀ ẹ̀yìn tó yìí bòlẹ̀ tí máa ń wáyé kọ̀ àbí ẹ̀hẹ́n lè tọ̀ yìí bá tí obìnrin bẹ́ẹ̀ náà máa ṣùgbọ́n gẹ́gẹ́ máa wáyé kọ̀ àbí ẹ̀kọ́ ni ìrẹ̀gbẹ́ yóò dáa àtọ́rẹ̀ bá rí lọ́kùnrin wa lọ́pọ̀ tí àwọn ẹ̀wọ̀n rí ẹ̀gbọ́n bí mo bí mo lé àwọn ọmọ ẹ̀yà tọ́yí tọ́yí ẹni ọmọ ẹ̀yà kàbí sátùn látọ́kọ̀ rẹ̀ ń gbọ́ wà títí wà ní tọ́wà ń gbé ẹ̀ tí sami wà gbé èrè kíní kan jí wọn sí ní máa pọ̀fọ̀ ní máa bí àwọn tíátà rẹ̀ ní ń tíátà ní tọ́kọ̀ ló bá ti sí ní àbólífẹ́ tiẹ̀ ọkọ̀ rẹ̀ ti lámọ̀ lórí dáadáa yìí ọmọ jẹ́ tọ́yí kó wọ́n jẹ́ kàbí sátùn yóò bá mọ̀ bẹ́ẹ̀rẹ̀ ìdàkejì rẹ̀ obìnrin jẹ́ tọ́jú bá tún tọkọrẹ́ náwọn ní lálùkọ́ àmọ́yé ìsúrẹ̀ tàbí gbọ́ tí wọ́n ní àbúmọ́ yọ́ kí ní báyìí ṣe ń lé tí wọ́n náà rẹ́já kàbíìsì ni ọ̀dẹ̀rẹ́ ní tọ́jú bá wà lábẹ́rẹ́ ó bá mọ̀ agbọ́dọ̀ sí ìfira wa agbọ́dọ̀ sí ìfira wa torí ká tó fẹ́ra ìfàmì òun rèé ìwà àwọn asísà kan tó gbọ́ ẹ̀sìn yìí onílẹ̀ ìwà ẹ̀bá libra tó dúró dé dédé àìpé tọ́yí bá tún wá tọ́yí bù tọ́yí bó wá tọ́yí bá tún bó lẹ́ adéra ẹni tọ́tẹ́ nìkan wà dé kàbíkù kódà mi padà mi lè padà dé kàbíkù àti kàbíkù ó bá mú pátí ìfìrara wa ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ ń bí àwọn tó bá jẹ́ ẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ náà wọn ẹgbẹ́jọ wọn bára wọn ṣe obìnrin pé tá a bá rọ́kùnrin kan tó da sí àwọ̀ rẹ̀ ń pè wọ́n náà wọn náà tó jẹ́ wà tí ó da ilé yìí ò tí ì tò wọn àti máa ṣe ara wọn àyẹ́bẹ̀kọ́ bákan tá a bá rọ́kùnrin kan tó da tó wà lábẹ́ ọkùnrin tí ó da níwà lẹ́sìn ẹ̀yìn náà ti máa ṣe ara wọn ẹni tó wá fi tẹ̀lẹ̀ sí nǹkan sábẹ́ méjì ti jọ wa tẹ́lẹ̀ nìyẹn ọkọ bàbàrà gbẹ́sì yìí ó yàtọ̀ ìmúra síyàwó rẹ̀ sọlá lóbìnrin tí mínísẹ̀ rí pé ìgbà yìí láàárọ̀ yìí àmì ẹ̀sìn sáìbà ṣé bọ́ọ̀sì rí tó fi fẹ́ nu ẹ̀ kàbí kú àti kàbí sàtìlẹ̀ jẹ́ ńgbà ó sì wá ń ṣe dáadáa wọ́n lọ́rọ̀ ọba ti dáadáa ni àbí lọ́rọ̀ ayé ẹ̀ tẹ̀síwájú mu ẹ́ àbí bóyá ń tẹ́ mi bẹ̀rẹ̀ tó wá fún yàrá wọ́n ní ìdájọ́ lágbẹ́jà ìdájọ́ àti ọ̀tí sí ẹ̀tẹ̀ síwájú ọ̀rọ̀ ayé òní nù bọ́ sí bá mi àbò yàrá là ń gbé o tì mí lẹ́ ń bẹ̀ ọtí sọ pé tẹ́pù kọ̀ǹtì tó tó mẹ́rin kí ló kù two bedroom flat ẹ̀rín ló bọ́ngálò tó náà fẹ́ ṣé bó ṣe bẹ́ẹ̀ nìyẹn ọ̀fẹ́ tẹ̀síwájú wáyé pọ̀ rẹ̀ ṣèkẹ́lọ́wá gbé gbá lóòótọ́ oníbàájú fẹ́ràn àtọ́tọ̀ bóyá gbó lérí làwọn lọ́gbà wọn mímí tí wá ń pọ̀ kẹ́yìn wọ́n ní ọ̀hún ìmílẹ̀ bọ́ sí bá mi o kàtọ̀ kọ́sẹ̀tì náà ṣe wẹ́lẹ́sì ló ń gbà ń àbí fẹ́dẹ̀ lọ́rọ̀ ayé ọ̀dí kó fi ẹlẹ́bọ̀ ti bẹ yàrá kan ni wa àti ìyá rẹ̀ àti àbúrò rẹ̀ àti bàbá rẹ̀ lẹ́dí kíni lẹ́ ń gbé ọ̀dí kó fi ẹlẹ́ bẹ́ẹ̀ ìyẹn tó ní ká fi hàn lórí ìranù ìtọ́ wa wọ́ sí ni pé kó jẹ́ pé ọkọ ìyàwó lọ́lọ́ ni kó máa gbọ́ nǹkan yẹn kó fẹ́ di tọ́ yé bá látara rẹ̀ tó ń gbọ́ tó ń súnmọ́ tó gbé àwọn tí wọ́n ń ṣe dáadáa ni ọkọ̀ bá tó ń rẹ̀ rí ẹ̀nà pé èkú dáwà lọ́dọ̀ ọkọ àwọn ẹlẹ́mí tó ní àwọn tí ẹ̀fẹ́ máa wá àti ẹni ògbódò lè kọ̀nà tó bá rí báyìí tó mọ̀ kọ̀ fún ni nítorí wọn kẹ́ oníbà ti fẹ́ ra wa oníbà ti fẹ́ ra yín tó tọ́ àbí àti àbí fásùmí pẹ̀tù ẹgbà tó wà ní sọ́jí bá tó kéré tó wọ́n náà lè wá lọ bá mọ́tàbá nírú ìsìsì ẹni sòrò kèké ní kejì wọn ẹni máa bàdọ́ àrùn alọ́ ká méjì lè bá di ẹni dáadáa tẹ́lẹ̀ mi lè gbọ́ ẹgbẹ́ ah, ah, ah, àtọ́yè bá tó lè tọ́yè ìwé ẹgbẹ́ náà ìyàwó mi tó gbẹ́ sí ìyẹn òní náà lọ́wọ́ <laughs> kó lè bá di tọ́yè bá ọmọ pẹ̀lú àkíyèsí ni tó bá sì fi ìfaradà kò sí ìburú jù bí ìbára kébí tó jẹ́ kàbíyèsí tó wọ́ sí ni bẹ́ẹ̀ náà lóbìnrin tẹ́ pé irú bẹ́ẹ̀ lọ náà lọ fọ́ọ̀lù sí i ṣùgbọ́n èyí tó máa jẹ ara wọn náà ni pé ṣe àtọ́yíbátú tó wà lọ́dọ̀ sí ni àtọ́yíbú ṣe àtọ́yíbú wà lọ́dọ̀ àtọ́yíbá ọlọ́ni òlá ìka mọ̀bárọ̀ òun mímọ̀ ẹ̀yàwó olóòrùn àwọn ẹni báyìí mọ̀bárọ̀ òun a mọ́ àwọn kúrò ń bí táwọn èèyàn fi ń kàn wọ́n ríyádà papọ́lọ́n tó fọ̀yàwó Aisha mọ̀ àbí nígbàtá ní àtọ́yíbátú àtọ̀yìnbá tó lè tọ̀yìnbí níbo láti kọ́kọ́ mú nẹ́fọ́ nínú mọ̀ yìí kò sí lé ànẹ́bì ni ìyẹn ló fà tẹ́ pé fẹ́fẹ́ fi kan lé ànẹ́bì tó ní òwú ní ilé tó ga jù lágbẹ́jẹ́ ìrìkà tó ń bá fẹ́sùn kàn yẹn tó wá ní fẹ́sì lè dì ìlú kan tó wá fi fa burúkú ẹ tó fi dẹ́ni ẹ ti gbé tó mì ní tó lágbára ní bẹ́ẹ̀ dẹ̀ tànẹ́bì tó ju báwọn lọ ọlọ́nirú àwọn àtọ̀yìnbá tún ìtọ̀yìnbí náà àtọ̀yìnbó náà ìtọ̀yìnbá tí wọ́n láìka ń bá rọ̀wọ́ náà mọ̀ ẹ̀kùnú àwọn ní iná kúrò bí ẹ́ ìtọ́fẹ́ ń kàn wọ́n ẹ̀rìwàlẹ̀ ìṣàràtìlà àìṣàtà rọ̀díàlà àníhà aflan ẹni tákọ̀ gbọ́ inú àwọn tí ọlọ́run fọ́ mọ́ lùkà bá ìyàwó àìṣà gáàfù láti tí ó ti ẹ̀rí ti fi mẹ́rù mọ́mìnà tó ti jẹ olùpáyọ̀ lọ àwọn àwọn akẹ́lẹ̀ ìyàwó àìṣà irú àwọn ìlú èèyàn bẹ́yẹn ọlọ́ọ̀lá mú wọn kúrò ní àwọn ìtẹ́fàní fi ń kàn wọn làwọn máa ń fẹ̀rọ̀ àwọn máa rí àforíjì lọ́dọ̀ ọlọ́ Máa ń àbáwọn tí wọ́n ti sọ bẹ́ẹ̀ sí wọn tẹ́lẹ̀ tán tó bá ara foríjì wàrí kùn kẹrí irú àwọn èèyàn tí wọ́n àdá alágbèrè bá ìtọ́jú ẹni ẹni lẹ́yìn pọ́lọ̀ foríjì wọn tán rí kùn àríkìkì àpọ́nlé mọ́ fún wọn ẹlẹ́mìnira mọ̀ lọ́kẹ́ láyé ilé ń sọ في الجنة من الجنة أصادر من الرحمن الكريم àríṣìkí tí ó mọ arábọ̀dọ̀ náà bá ọba wa ọba alápàáyé yóò wọn lè fún un so àwọn ẹ̀kọ́ ńláńlá láì fún mi nípa ìpè ní ẹ̀ṣẹ̀ alùkọ́sífù ìfarọ̀ ọ̀sìn mímọ́ ní olágbára tẹ̀lé tó àmọ̀ pé definition of character kìníkà máa gbé ó dìfé mú mi ní kìníkà tá à ń sọ lẹ́yìn tá a lè máa gbéra àwọn ẹlọ́rùn kẹwọn káyipé ibi tẹ́sẹ̀ wà nínú àwọn defamation of character tó lágbára lórí but láwùjọ tí tọba ti tẹ́sẹ̀ tọba lẹ́nìkan lè sì náà kò tí ẹ rí rẹ̀ aláwọ̀ obìnrin láwùjọ ìgbẹ́ ó mọ̀ sọ pé ìran obìnrin ní ṣe bẹ́ẹ̀ tọba sọ lọ́kùnrin ní mẹ́lọ́lọ́run kódà obìnrin ní kò ṣe ìgbàkọ́ àwùjọ yẹn mùsùtámọ́ ààbò àwùjọ tó ó ti dẹni àrinlẹ̀ kò já àwùjọ dúdú bákanáà sọ́wálé yẹn ti zìnà ìwà burúkú ni tó lè ba àwùjọ jẹ́ torí pé inú tẹ́sìn wa wá sọ ṣùgbọ́n náà sì ká ọmọ ká sọ ẹ̀bí nínú tó wá lè dẹ̀bí tó lè sọ mọ́ ìdàkúdà òun ni kéèyàn parọ́ sí lọ́mọ nìkan àbí kéèyàn lè sí ní ẹ̀sẹ̀ ti fẹ́rù nǹkan bẹ́ẹ̀ tó fi gbé àlẹ́kú bá tó ṣẹ̀dí ìdá alámọ̀ wá pàáfì éèfìlì kọ́sì kẹ́ni tó bá tó kó sínú kọ́sì òye ó jẹ ìyà tó lágbára ìyà mélòó ni ó jẹ mélòó mélòó ìyá mélòó ìyá mẹ́ta kí ńlá kọ́kọ́ a fún ní ẹgbà 80 ẹlẹ́ẹ̀kejì tó bá ń jẹ́ ẹ̀rí sọ́rọ̀ tó bá witness sọ́rọ̀ ànígbà ẹ̀kọ́ sáàtùbà sọ̀rọ̀ witness ìjọ ọ̀rọ̀ dẹ́nu jọ wà yìí tó ń káyà tó dẹ́nu fún wa òfin dàkèrè sọ́láṣì o káwé lẹ́rìí mélòó méjì pàápàájú kẹ́ bá tóbi ìyẹn fẹ́ yá ọ́ndẹ́ ní àárín àbá yìí lùmù ẹ bá lè kó àfa àfọ́lùdù àti làkàfẹ́rà ẹ̀yà àfàmù yìí ti fẹ́ yá mi lọ́ndẹ́ nira ẹ̀yà gbé òkè mo fẹ́ yáwó kẹ́ni àwọn ọmọ sọ àmọ́ sì wáyà náà bọ́ọ̀kì ẹ̀tì mọ̀ bọ̀ àdúdé yìí àfàmù yìí ti fẹ́ yá rẹ̀ àfà yìí fẹ́ yá mi ní nira àwọn ìlú ìlẹ̀ wa ní àkọ́sọ́ lẹ́ tí ń kọ́ lù mí ṣàlùwé òkè nínú tààfẹ́ lágbàjú lọ sí kẹrẹ wà tàbíkù tàbẹ́ kí ẹlẹ́rìíwá káìkọ́kùnrin méjì káìkà ọlọ́kùnrin méjì ọkùnrin kẹ̀kẹ́ lóbìnrin mélòó méjì nígbà tí wọ́n á pè yẹn dé ó bá jẹ́ ẹni tó ti parọ́ ọ̀sìn mẹ́mọ́ rí ah alágbájá ọ̀tí rẹ̀ ni tó wítínẹ́sì ẹ̀dá pẹ̀lọ mẹ́lò ní wa àwa náà bàtà tó bá tó bá tó bá kọ́ àmì ní rẹ̀ tó bá tó bá tó bá yẹ sí lórí dé àdégbà àmì àti tó bá tó tó bá ẹ̀sẹ̀ yẹn ti kú lórí ẹ̀ ṣùgbọ́n yóò mọ ìjìyà yẹn lọ ní kàn ní lè dá sọ̀rọ̀ mọ́ láíláí àná ìtọ́sọ bẹ́ẹ̀. tó sí náà yẹn rí ẹ̀dá sọ̀rọ̀ Ah, ẹlọ́wọ́ ẹlòmí wa rọ̀wá wù lágbẹ́ lágbẹ́jà yìí rọ̀wá àdìsí ẹ̀ńtọ́ ti fún lẹ́gbà àti ìṣe lọ́sẹ̀ ìyẹlẹ̀ kẹta ń kọ́ ẹ́ àbọ̀ àmọ́ fojú kò kí yẹn wò kò kí ẹ̀mọ́ tó wọ́n rí kò kí lè yẹn ẹni tí ó dá nínú ẹ̀sìn ẹni àmẹ́lẹ̀ sáyẹn wọn bẹ̀ káyọ̀ wọn pẹ́tẹ̀lẹ̀ lágbára tó bẹ bá ògbò jẹ ṣùgbọ́n a rí màá bá ní tó bá tó bá tó bá rí ìdúró dédé rẹ̀ tó tó wá ní ẹ̀yìn ayé ìpín lálẹ́ fún ṣáàbù àbí wàá fúlà tó kí ẹ̀yìn tó bá tó bá tó bá ṣe dáadáa àìpé dáadáa dédé bó àìdá yẹn pé ọ̀ràn tó lọ́rùn kò rí bí a rí màá bá tó ní àlegbà tó bá rẹ̀ àlegbà fàádà rẹ̀ jẹ́rìí látara ayà tó tẹ̀lé wọ́n mọ́ àlà pẹ̀lẹ́ fi yá ní ìmá pé yẹn ìmá lẹ́rọ ìsìnlẹ́mọ̀ yẹn nínú àwọn kàbá ìrìnsẹ̀lóòsù ní wà ní hadith Abu Hurairah alìbà sallam tó ní ní àwọn almobicot asabu àwọn ẹ̀ṣẹ̀ gbàgìdì tí ma ń gbé ní ìṣubú gbéjẹ́ kéèyàn lè fi ọlọ́ nínú ẹni alkọ́tùfọ̀lì mọ̀sán látìlgáfẹ́ látìlgáfẹ́ kéèyàn dúró ìdènà mọ́ ẹni tí ó dúdú ẹni afọ̀n ẹni tí ó kó rẹ̀ ń jánu tó jẹ́ ní nínú ẹ̀sìn ara àfàtàn tó wáyé pé èyàn nílì ìrìnkù tẹ́lẹ̀ náà ń kọ́ anáta ni àkànwọ́ ọ̀nà ìrìn àbí tí olórí tẹ̀dá rẹ̀ àwọn mọ́tò bẹ́ẹ̀ ní ṣùgbọ́n ọ̀ká mọ́ ṣùgbọ́n anáta ni kọ̀ọ̀ ní ṣe kọ́sùmù torí pé tẹ́lẹ̀ náà onílù lẹ gbogbo èyí ló ṣíra alẹ̀ náà rí gbogbo owó rẹ̀ tà náà ìgbà mi bẹ́tẹ̀ bá lọ sí náà ẹlẹ́ni pé mọ̀kọ̀dìmọ́ tó sì náà lólò tí ó sì lè sìnà gẹ̀gẹ̀ pé pàdébí náà ló bẹ̀ pé wọ́n ti kọ mọ́ ọmọ ènìyàn nínú ìsìnà tó láàmà hàlà tí ó sì lè méjì yóò rọ̀lù anábì ni àlàáyínú tẹ́sìnì àbí tó ní ìsìnà ojú ó sọ pé kí ní ìsìnà àbóbìnrin èyí tí yóò múra ní alùyàlú tó tó ló pẹ̀ fún àníbi ní ẹ fàíyà kiri fàíyà záàlìyà onídìmẹ̀ ìfìmẹ́ tọ́gbà lérò ẹ̀ mọ̀kọ́ di mọ́tò sínú pé tọ́ bá ń lò pé wọ́n bá rí ètò mú yàrá alùyàlú bẹ̀ onídìmẹ̀ ni tó bá gbọ́dọ̀ dọ́dọ̀ adájọ́ ńgbọ́ gbọ́dọ̀ tó tó sínú ẹ̀ bó ṣe múra ilé mi sọ̀ ẹ̀ ló ṣe múra ni ànábì náà ló bẹ́ẹ̀ ìyẹn àfáàní tó fẹ́ tó bá rìn ní ìdènà tó yẹ bá kìí lè kó ṣe gẹ́gẹ́ òwe lọ́gbẹ́ àbíwá tó ń wà bí onídìí náà ẹ̀hẹ́n tó bí yẹn bá lábẹ́ ẹ̀gbẹ́ kò sí kẹ̀kẹ́ tó bá wẹ̀ ní ọ̀nà ah, nẹ́ẹ̀tì lọ́wọ́ yìí àbí ẹ̀kọ́ àbúkáwọn yẹn wọ́n sìn á kàn pé àtọ̀sánà ah, bá wọ́n kà tó pé nẹ́ẹ̀tì ẹ̀ pé nẹ́ẹ̀tì tàbí ètò gan tó bá ti sọ orú òmù ẹ̀ torí pé yóò dì táyé ní yóò tó dí tó nẹ́ẹ̀tì àbí ó yóò pàtùkù pàtùkù báyìí ló wà ń bẹ̀. ibi tó ní bá mọ̀ kẹ́ni ọ̀pẹ́ ṣe tọ́ ní nù wọn ibi tó wá lágbára yìí lára wọn àwọn ará apasọ kẹtẹ bẹ àwọn àdí bẹ ẹ ti wọ nẹ́ẹ̀tì fún nílẹ̀ bẹ́ẹ̀. ìwà burúkú ni nǹkan mẹ́mọ́ rìn tí rẹ̀ é túmọ̀ tọ́lọ́ ńlá àwọn tí ńlá àwọn tí ń ṣàlàyé àwọn tí àtọ̀rí wọn jẹun ìníyà ó ní àlùmọ́sọ̀ náà kì ní tẹ́kọ̀ọ́ àwọn ìjà ní àlùgáàfì láti tún àti ẹ̀rọ̀rọ̀ sí náà ta rí nú àwọn alírùsí fi wọn àlùmọ́mì náà tó tó jẹ́ òmìnir òdodo ẹni tó bá sáfẹ́ kó wáyé tó ń rìn fún ni tí ń lago lórí fẹ́ǹtì lọ́wọ́ mọ́ ń ta lójú àwọn èèyàn ẹ pé ẹlòmínà ìwà tẹnu ó ti bọ́ síta irú wà bẹ́ẹ̀ lè ní ìṣe wù tí ó fi sọ̀rọ̀ fún sọ sí àìbẹ̀kọ́ torí pé ìṣe ti burúkú lòun kọ́nà bá sùpánà àtàrà ìyẹn ṣàánà wa sọ ilé mi ibi tí ìdájọ́ ọ̀rọ̀ ọ̀sùn parí sí tẹ́ pé hajjá tó lè fún ìṣẹ̀lẹ̀ náà jẹ́ báyìí sọ àwọn iṣẹ́ àlèmí àwọn ató ń fi nǹkan yìí kan yà wá Aisha wọ́n pè ní vaniya wọ́n pè lórí ìsìnà kóra tó ń là á nẹ̀yà wá Aisha jẹ́mọ́ ẹni tó bá gbérú àdìsọ́kàn yìí lẹ́yìn ìgbà tí àyà tí wọ́n á ṣàlàyé rẹ̀ ojú ò láti wú ojú kẹfìrí ìlànà àbáwọn sọ pé ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀dá kan sí fàábà fún yóò jẹ́ kó kì yìí jẹ́ ìjàpùjàpù ní ẹ̀sùn ọ̀dọ́ gbogbo fàábà ní sọ sí yóò jẹ́ kẹfìrí tó yẹ pé ìyàwó àyíṣà ló sọ ẹ̀dá kan sí kí ni ó jẹ́ àní lè pé kéfì òbí àwọn ìrìnàdà tó sọ wọ́n ni ìyàwó sàǹparọ́ àwùsùbìlà ah, àpò kí ni wọ́n fẹ́ yà ní tó lórí ó ti ẹgbà fún kò tó yẹ pé yíṣù yìí gẹ́gẹ́ ló sọ pé ìyàwó àìsà ò máa ń bẹ̀ pé ẹ kó sí lẹ́gbà tó lọ́n ti mú wọn tó jẹ ké tó jẹ káfẹ́ ayọ̀ wọn pàpà àlùkò àánú àwọn ṣé àlejò àwọn àríyàwó àìsà tó pẹ̀lú torí àwọn tọ́mọ ń gbára tó yẹn mùsùlùmí sáà lẹ́tí láìláì ńlá láìláì dùn wí lẹ́nu àìsíṣẹ́ tó ń kọ́ ẹ̀sọ́ fún sí àpẹ́kọ̀ aláàmù sọ́lẹ̀ aláàmùhàmàdì wà láà àlèwà àfáàbì ẹ̀rì kan mọ́ ńlá àwọn akínìkan wà láà Fatima wà Hussein wọ́n sọ yí àwọn tẹ́ ẹ̀sọ́ pé kásọ gbogbo wà àfáàbì yìí kẹwàá ní àwọn tó ti gbà ní àfàábà lọ́dọ̀ tàwọn ẹ̀jú mẹ́wàá lọ ní àtàdúdélé lọ́dọ̀ so ìkànnì ìtẹ́lẹ̀ ìgan lásán nínú òṣìṣẹ́ àkótó ẹrù kọ́ni ìkan ńlá kọ́ni kálọ́kọ́ àwọn nǹkan mí gbáǹkọ́bì gbáǹkọ́bì gbáǹkọ́bì tó tún wá kó sí káyàn wá dúró kán wá kóra jọ lórí nǹkan yìí kán wá ní àwa náà tí wọ́n bá dé lórí àkídà ẹ̀yọ̀ kẹta sọ yìí àtàwọn míì pé kùránì orí kódà tó tó pé kí ni àwọn tó bá dé lórí ìfẹ́ àti ìjọba kí ni máa jẹ́ àwọn individual àmì wa wà ẹgbẹ́ bó ti jẹ́ àwọn ọmọ ní wọn dákọ̀ mọ́ tí wọ́n tó àti ẹbá tó pé nǹkan yìí ló wà náà àti láyé wà láyé ó di ẹ̀ àgbẹ̀kọ́ ilé wọn gbọ́ ipé kùránì pé nínú ṣé àmì ó ti di individual abẹ́ ìdájọ́ alẹ́ mọ́ fẹ́rì ṣùgbọ́n ìdájọ́ àti ìjọba ọ̀pẹ́ tó lórúkọ àkídà burúkú báyìí tó yẹ wáyé ṣàwọn ní ìsinmi kùránì òdìkì ní kùránì òpé àwọn sàábà kí ni wọ́n ìṣòrí ni wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìlú ìjọba bẹ́ẹ̀ lápapọ̀ kí ni ó jẹ́ ìṣòrí sábà yanjú èèyàn pọ̀ kan tí wọ́n lè mọ ìyàtọ̀ aburú ìdí láwọn agbègbè kan kò lẹ́ẹ̀dì sábúrú àwọn ọ̀sátàn àti tí wọ́n sangilẹ́tì kódà ń gbóhùn tó fẹ́ jù lọ torí pé ẹ̀rí náà tó tẹ̀lé láìpẹ́ ẹlòmí ò máa fojú ẹ̀sìn wo àwọn tí ó sì gbójú kò ní gbogbo àbúrú yìí sábúrú yẹn sì lè wá ran òun náà tó tẹ́lẹ̀ fojú ẹ̀sìn wọn yóò mọ̀ rí pé tán ṣe dá kò ní wọn gbà tó padà fún sọ wọn tó yẹ kẹ́hìn kẹfẹ́rí jẹ oṣù takiri sáwọn tẹ́lẹ̀ oṣù nǹkan aláìdá ní àwọn lápẹ́ẹ̀tì yẹn àbúrú wọn bẹ́ẹ̀ wọ́n ti jù àwọn kẹfẹ́rí lọ. طبعا قوة عن وعلى الله وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه